júbà akọ́dá hmm. mo sì júbà ṣẹ̀dá ìbò olúwo ìbò olú ìwò ìbò ọmọdé ìbà àgbàlagbà ìbò oyún inú ìbà àṣẹ́ẹ̀dí mo wá júbà Ìyàmí Òṣòròǹgà tọ́nà ló gẹ̀nẹ́gẹ́nẹ́ ti kọ́ mọ nífo ojú àlá tó rẹ mo sì júbà Àràbà awo òde Ọ̀yọ́ mẹ̀gbọ̀n awo Ìrẹ̀mọ tẹ̀dímọ́lẹ̀ awo Ìlàrẹ̀ kẹrìndín awo Ìdẹ̀ta àbàkìn alẹ́rìsà awo òde Jùgbẹ̀ dawoderi awo ìmọ̀jùbí òyìnsẹ̀sẹ̀ awo ilẹ̀ gbùdù ṣèṣèré awo atiba, ṣèkúndé awo ọ̀rànmíyàn elésì awo ilẹ̀ ọ̀yàn ìrìnmí awo òdi ọ̀wọ̀ ọ̀gámúdára awo olólódùmarè ìbálájà àwọn ògbóróró ìbájọgodo wọn àgbààgbà ìbólógìnìgbò tí fìdí kò dí ìbólúkòso tí kọjú síra wọn ìbálùbẹ̀m̀bẹ́ abojúlókèlókè ìbápẹ́tì ọwọ́ ìbápẹ́tì ẹsẹ̀ ìbátẹ́lẹsẹ̀ tó dojúbolẹ̀ tí ò gbọdọ̀ hurun ìbáyámọ̀pó tó doríkodò tí ò gbọdọ̀ sómi ó sì bẹ́ẹ̀ yàmí àgbà ẹ jẹ́ kí ó ṣe o kó sì mọ rí bẹ́ẹ̀ kọ́ mọ̀ ṣe ẹ rí nípa ajẹran àjẹran olùkún bisimilà gbogbo nǹkan pátá tó bá ti ṣẹlẹ̀ báwọn ẹ wọn kú tí ń kó dé ni o wọn ti sè lọ́bẹ̀ ẹ̀yin ọmọdé bí wọ́n ṣe sè wọn kẹja dé ni o wọn ti sè lọ́bẹ̀ ẹ̀yin ọmọdé bí wọ́n ṣe sè ẹ̀yin akókò ọmọdé o wọn ti sè lọ́bẹ̀ ẹ̀yin ọmọdé bí wọ́n ṣe sè ẹ̀yin ẹmu ti ń pẹ̀lú kíni bisimilayi rahman rahim ẹ ma jẹun tẹ́ jẹ torí pé bí wọ́n pẹran bisimilayi ni wọ́n yẹ pa. Hmm tọ́rọ̀ mi ti ń bẹ̀ yẹn ẹni tí ó sì pẹran tó bá jẹ́ pé mùsùlùmí ni ó pẹran fúnra rẹ̀ yóò ṣe bísímìlà kó tó di pé ọ̀nà ọ̀pá síwájú. ọ̀nà kanu lórí tóní ti security ọ̀nà security dé. <laughs> ibi awilade yìí. ṣe é rí inú mi máa dùn tí n bá gbọ́ pé ẹja lọ lé olúwa torí pé lóòótọ́ mo lè kúrú ńlẹ̀ o kì í má polójú kan náà o ṣùgbọ́n nípa àrìn àjò béèyàn ṣe gbáyé tí fi rọ̀yàn lọ́rùn mo lè ka àdúgbò mẹ́jọ sí mẹ́sàn-án tí mo ti gbé tó ṣe wípé mo sáà fún bíi ten years ètò kéré jù ni mo lò fifteen years ńbẹ̀ tó lè ọ̀sálámọ̀ bẹ̀rẹ̀. tí o lè ọ̀sálámọ̀ bẹ̀rẹ̀. pẹ̀lú ògo Ọlọ́run tí mo sì lè máa sọ yọ̀ǹda rẹ̀ fún yín nìsín bá a ṣe jókòó iná ni. ẹ gbọ́ Yorùbá mi lágbòye tí wọ́n bá kan ìlú yìí oríta òdìgbò ọ̀rẹ́ tí wọ́n bá kan papọ̀ tí wọ́n bá fún mi ní yọ̀ǹda rẹ̀ tí n bá rí ẹnìkan tí ọ̀sọ̀ wípé ti fi ń sọ lánìí pẹ̀lú gọ́ọ̀rọ̀ lágbára yọ̀ǹda bàbá tí ń bẹ́ ń kalẹ̀ ọlọ́run ọ̀sùn. ẹ gbọ́ yorùbá. ẹ tú ọ̀rọ̀ sọ ìyá yín tá a wà yín ni wọ́n ń pè ní. omi fọ́n èyí tí a kàn wájú là ń pè lódìgbò òdìgbò àtúnkò ríta kátó wa mọ lọ sọ̀rọ̀ kátó wa mọ lọ sí ọ̀rẹ́ lọ́hùn ọ̀rẹ́ lọ́hùn mo lè dìfẹ́ǹdì gbogbo ẹ̀ ìníkùnú yàrá mi ń sì fún yín ní twenty one years tó lè òní jà mí. kí wí. pẹ̀lú ògùn ọlọ́ọ̀ni ẹ̀yin ẹ dákun sí ẹgbọ́n tí bàbá wí bí kábílà sí ẹ ẹgbọ́n tí bàbá wí ẹ fún wọn ní odidi ọdún mọ́kànlélógún pé nǹkan kan ò ní mì. àáfàá mi tọkọ mi ń kéwù ọlọ́run bá yọ́nú sí bàbá kò tí ì kún bẹ lókè pé mo fún yín nọ́mbà rẹ̀ àmín àmín. síwá kan ní fàlàkì ń bẹ lẹ́kọ̀ọ́. ah bàbá fàlàkì ló kọ yín ní kéwù pẹ̀lú gọ́ọ̀lọ́ aláàkúwàrù. mo lọ sí àgọ́ kọ́ta mo wá wọn lọ ní nineteen ninety eight. ẹ wá wọn lọ. mo wá wọn lọ. wọ́n wá mú mi lọ sọ́dọ̀ ọ̀rẹ́ wọn láti lọ́ọ́ wọ́n fẹ́ fọ̀rọ̀ fi mí bóòsì níbẹ̀ àwa adébẹ́njọ́ náà ẹni yẹn wá ní ah! ó ní yọ ọdẹ sì ń jẹ wá lẹ́kọ̀ọ́ ìyá security ń jẹ wá lẹ́kọ̀ọ́ mo ní kí ló dé wọ́n ló lè ní ló lè ò ní hàn wọ́n lọ àfa àti ọba sọ pé wọ́n máa ṣe ohun nǹkan olè lókun bí yọ lẹ́yìn etí ọba gbá àwọn ah! ẹ̀rù wá bà mí ojú wá tì mí mi nígbà tí yẹn kára kalẹ̀ àlè mú jọ náà lójú ògún mo lè fún yín nọ́mbà fáàmì tẹ́ pè ní ìsìn mọ́lá fáàmì mo ní hìn àbákùn mẹ́mu arin bíi rubí sí ilé wọn dà gẹ́gẹ́ bíi rubí sí kọ́nà bíi tẹ̀tí ìyàwó léwọn. bàbá ó ní ọ̀rọ̀ tọkùnrin sọ lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ló ṣe rí àfa mi ní bẹ́ẹ̀ ló ṣe rí ah ojú wa tún tì mí padà léegi bàbá sáà ní táfìrà màtíríàsì olóhùn ó mo ní ẹ bá ń ka súrìtì méje lọ́tún súrìtì méje lọ́sì níwájú lẹ́yìn kọjá méje méje ẹ fún mi ní twenty one years tó lè sọ̀rọ̀ mi ti mẹ́yìn street méje mo control mẹ́ o lè bẹ́ẹ̀ o sọ̀rọ̀ mi ti mẹ́yìn. bí wọ́n ti ní àbòdì tó. Hmm. nílùú ìgboro wo nílé àròlókè ibodè mo lo fifteen years ń bẹ̀ sọ̀rọ̀ mi ti mẹ́yìn bí wọ́n ṣe para wọn bí wọ́n pẹran o lè ọbẹ̀ débi kí wọ́n sọ pé wọ́n bá dúkìá mi jẹ́ o mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àdúgbò bíi tẹ́mi fúnra mi gangan kọ́lé sí ní ọ̀rẹ́ two thousand and two ni mo ti débẹ̀ olè ọ̀sálàmọ̀ mi sì ń balẹ̀ lé ni o. bàbá mi <laughs> pẹ̀lú gbogbo òròyìn tẹ́ ẹ rò yìí bà mí àyà mi là gàràgà bọ́lọ́run ṣe jogún agbára fún yín tó yìí tẹ́yìn náà tún gbé fáwọn kan kí wàá ló dé sẹ́pìnlẹ̀ Ondo yìí làwọn àwọn ẹni bí ń fara pamọ́ sí àwọn ajínigbé àwọn apamọ́lẹ́kújayé ó ṣe jẹ́ pínlẹ̀ Ondo yìí náà fara pamọ́ sí ṣé torí pé kò sí àtìlẹyìn látọ̀dọ̀ ìjọba fún yín ni àbí kílẹ̀ lérò kó fà gan. Hmm. o tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. ayan yín fẹ́ jó nígbà di ọ̀wà fún láàyè ńkọ́ ẹ gbọ́ yorùbá. àyàn fẹ́ jó. máa di òfun láàyè. ó wù yín láti dá ọ̀kan òjọ̀ káàrà. a ẹ̀mí ń bẹ àlàáfíà sì wé egun sì wà láti rin gbogbo ìrìn àjò pẹ̀lú ògọ́lọ́ agbára sì ń bẹ gan. ẹ ń bẹ tí n bá ti fi ti bàbá yìí ṣe á gòkè á sì rọ̀ náà gòkè ọkàn wo sì balẹ̀ á sì rọ̀ náà lọ. àmọ́ àwọn kan bẹ tó ṣe wípé àtẹnujò òjì wọn gbádùn lọ rẹ̀ o pàápàá jùlọ lóńdó state àtẹnujẹ àtẹnujẹ sọ̀rọ̀ mi ti ń bẹ̀yẹn kí n lè jẹ́ èèyàn kémi náà lè ga kémi náà lè lọ́lá kémi náà lè nípò kémi náà lè ní dúkìá kí n lè dolókìkí sọ̀rọ̀ mi ti ń bẹ̀yẹn wọn jẹ́ kàn tiẹ́ lágbára ọ̀rọ̀ àyè ṣiṣẹ́ tó ìdí nìyẹn. bọ̀bọ́lọ̀ ń bá wa ní àákò tó elédùn àfàṣe sí i wọ́n fún yín láǹfààní àtòrí ọ̀fẹ́ pé kẹ́ ẹ ṣókèsì ogun tẹ́ ẹ ní kẹ́ ẹ fi àmì àṣẹ àti gbígbàdúrà tẹ́lẹ́dùn àfún yín kẹ́ ẹ fi hàn ǹjẹ́ ẹ ṣetán bàbá. ọ̀gá mi táàrẹ́ bá ti ń sùn tí ń fẹ́ ṣe òṣì jẹ́ lẹ́ báyìí tílẹ̀ bá ti mọ ọjọ́ kejì tí ń pè mí pé tọ́ olùkọ̀tún afẹ́ lọ bìkan báyìí o mo rẹ̀ láti tẹ̀lé wọn. wọ́n lẹ́rù ìbáyìn. èmi ìbáyìn rìn láàbọ̀. ń bẹnu lẹ́kìtì pé ṣẹ̀ṣẹ̀ mọ́ wa káàkiri people know me too much. gbogbo àánú lẹ́kìtì pé ṣẹ̀ṣẹ̀ mọ́ wa káàkiri. nǹkan no no no no no no mọ̀nyí obìnrin kan láì lè mọ̀ yípa jẹ́ ni èmi wá lọ rẹ̀ lálẹ́ èmi sì kú ń bẹ̀ láago méjì òru kí n tó délé wọn bẹ́ẹ̀ yà jẹ́ ńlé wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ wẹ́ẹ̀ èmi data rẹ̀ mo ti ń lo ti bílẹ̀ mo ń lo ti yorùbá ni mo ń lo ti kéw kúrúrú tí mo tù sọ̀ kan báyìí lẹ́yìn oṣù mẹ́ta lẹ́nu ẹ̀yà ló tó padì padà èmi ò sì mọ nǹkan kan sẹ́mi wàá ní nǹkan kan ní ìbọn tí mo gbọ́kànlé ni n gbé mi ò jẹyàn. pé <laughs> ǹdẹ́ tún yẹn ẹnu rẹ̀ yálẹ̀ kó tó dún. àwọn mẹ̀kan bẹ́ńjẹ̀ bóde ń jọ́ náà lọ náà jí mo bẹ́ńjẹ̀ bóde mo lè fún yín bàrẹ̀ tẹ́ bi léèrè lọ́mọ tá a jọ lọ́njọ́ náà lọ́hùn nǹkan mi ò lè mọ̀ lẹ́lẹ́ rí olóòdè ẹnu kọ́ lọ́mọ bá nǹkan rẹ̀ jẹ́ ọmọ mi jẹ́ nìyẹn. kámọ kí ni kámọ ṣé tíjọba bá ti fà yé lẹ ká fọkàn balẹ̀. ẹ̀yin ẹ pè mí nbí ọba ti rọ ẹ̀yin lọ́rùn nbí ọba ti rọ ẹ̀yin lọ́rùn ẹ̀yin ẹ pè mí síbi èmi ọ̀dà yín lò. bàbá o ẹ dákun má bínú a ti yà kó omi tá ti ń bọ́rọ̀ bọ̀ torí pé mm-hmm. inú mi dùn ayọ̀ mi kú láti bá yín sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀dẹ̀gbẹ́rí àwọn gbòòlẹ̀ dẹ jẹ́wọ́ ní gbọ́dọ̀ dí gágá mọ́ yín lọ́wọ́ tó yóò tiẹ̀ fẹ́ rọrùn mọ́ ẹ pàdé ewin ẹ pàdé ẹbọra ẹ pàdé àbàmì nǹkan. ní ti òkè ọba láti mọdẹ oníkókò ti mọdẹ nílùú kò nífin ìwò lódò ọba gbogbo gbogbo gbòdò ọba yẹn mọlẹ ìfọn nǹkan kan ti mọdẹ nílùú ìwò bẹ́ẹ̀ yẹn mo padà sí lẹ́yìn bíi báyìí nísìn gbogbo eh, ọ̀nà tógeètì àbí ọ̀nà tógeètì yẹn eré àkọ́kọ́ níbi inú rìsáàfù bẹ́ẹ̀ yẹn so mọdẹ ibẹ̀ bọ̀tí àwọn ọjọ́ kan bẹ tó ṣe wípé kò síbẹ̀ yín ó ṣe nítorí òní mi ọ̀gá mi. Hmm. Ah, wọn gbogbo rẹ ọgbọ́dọ̀ mọ́ dùn òṣọgbọ́n yóò máa dùn lọ́njojúmọ́ kùránì gan sọ pé kò lè máa dùn lọ bẹ́ẹ̀ o yóò mọ níjọ́ kan tí yóò mọ pa ayọ̀ ẹnjọ́ lọ́ba ìsìnkú ọ̀sẹ̀ lẹ́bí ẹ̀ náà nìsín àjọ dàbí ogun fúnra wa náà ni ikú ọmọ lọ lẹ́kù ẹyẹ náà mọ lọ lẹ́yẹ mọ́dọ̀dọ̀ mi láfa àlàdá kò jù bẹ́ẹ̀ lọ. Hmm, a máa fẹ́ rọ́ngbà mi. kọ̀sọ̀gbọ́n tí ò ní rọ̀ à. lónà àwọn rírọ rírọ ìwúṣẹ ìwúlẹ̀ lè rántí. ó ṣẹ̀ṣẹ̀ ọ̀kan. ara rírọ̀ kan rèé Eh, dákúnjẹ kámẹ́rà ọ̀wá bẹ̀ rírọ̀ kan rèé ara rírọ̀ kan nìí òun ló fà yìí ara kan nìí ìyá mi mọ̀ jẹun rán jẹun sáré rọ́nà lọ mo fẹsẹ̀ kọ́ kàrà ni ló bá sì di wàhálà. ṣé ìwé sì kù nù gbó báyìí. <laughs> ìwé ń bẹ nù bò ìwé ò ṣe ní sí nù bò ìwé ń bẹ bọ́ra ń bẹ ìwé ń bẹ nù gbó sì ń bẹ nù tẹ ẹ bá lọ nù bá ń tẹ ẹ bá lọ tẹ ẹ jẹ́ nìkankan tó dira lọ nù tẹ ẹ sọ pé lọ bẹ́ẹ̀ ṣe lọ kéèyàn bọ̀ o àwọn náà yàn bọ̀ o baba orí ifọ ni ọ hàn yẹn lè mọ tó bá délé baba mo wà lè. baba olùkọ̀tún ibi ò sínú gbó mọ́ <laughs> ẹnì kí ló ní kí mo fi bèrè bẹ́ẹ̀ òótọ́ ni ẹjẹ́ kàrẹ́ kìbi ààrẹ ti gbọ́ mi lẹ́ẹ̀kan ẹ máa gbọ́ ẹnì kí ni ìdí tí mo sọ bẹ́ẹ̀ kò sí ìwé nu gbó mọ́ kò sábà bá mi kankan nu gbó mọ́ gbogbo wọn ti kú ònu gbó. ọ̀gá mi ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ náà ẹ ní sùúrù náà ń bọ̀ náà ẹ ní sùúrù ọ̀gá mi ẹ yọ̀ǹdó olóòtú kékeré fún mi kájọ jáde lálẹ́ yìí. ẹ ara kó tó pé wọ́n yọ̀ǹda mi kọ́kọ́ dà béèrè mi iná tí mi bá tí wọ́n sì jẹ́ pé wọ́n ń wúlò fún wa ni tẹ́ ẹ̀ ń lò wọ́n. Ah, èmi ò lè wúlò fún yín o yín yóò ṣe àwúlò fún yín ẹ̀ ń pọ ọmọ ẹni wọ́n wúlò fún yín wúlò fún yín o. àbájọ. Ah, <laughs> kàmọ́ tù dínú tù dánù wá kàmọ́ tà mọ́ lò tùjìsá ni. tùjìsá ẹ bá níyàn bí ewé kà ní wọ́n san fún yàn. ní ah, rò pé bí wọ́n ṣe wà nínú gbóyè tó bá jìyàn kan gbé wọgbó ó yẹ kí wíìtì ẹ̀ lè jà fún wa ń lọ <laughs> wá ní bẹ́ẹ̀ máa <laughs> kọ lọ bá àwọn òpó ẹ̀pẹ́ ibi tí wù ọmọ. tí wọ́n sì kú nugbó ṣùgbọ́n kò sí lágbègbè mọ́. ẹ bọ̀ra ń bẹ̀ ń bẹ̀ o kódà ládùúgbò ẹ̀kúlé tèmi gangan fúnra mi tó bá dásìkò kan tí n bá jáde lóru gangan tí n bá fẹ́ ṣeré níwájú tàmí gangan láàrin òru torí mo dẹ́dà tí mo ṣeré ń ta n bá jókòó lórí sọ́kàwé mi tàbá ní ìṣẹ̀lẹ̀ bá gbọ́ ìṣẹ̀lẹ̀ bá rí tí wọ́n bá kọjá ó dọ̀rí òun wá ní ọ̀dọ́ yín tẹ́ mọ̀ pé wọ́n kọjá. Hmm. ẹ fún wa lóò àdéhùn kan a lè máa lò ó nulẹ̀ fún àlàáfíà ara ẹ wọnú ilé bàbá mi ní ìsìn ẹ bu omi sínú bọ́kẹ́ẹ̀tì ìwẹ̀ eérú inú àrò ẹ bu díẹ̀ sí ẹ fi yọ̀ díẹ̀ sí ẹ fi eérú díẹ̀ ẹ fi ṣúgà díẹ̀ sí ẹ ṣàdúrà sí lórí ìgbésí ayé yín ẹ fi wẹ̀ ẹ bá délé ìdùnnú ayọ̀ lẹ́bà ńlé ọlọ́run sì jẹ́ orí bẹ́ẹ̀ ẹ dákun ẹ farabalẹ̀ bàbá mi ojú òní tì ṣe èmi ti gbọ́ ohun wí ṣùgbọ́n fáfàní àwọn tí wọn ò tí ì gbọ́ bóyá ó ṣeé ṣe kí ojú ọjọ́ máa ṣe tìkọ̀tìkọ̀ gbà tí wọ́n wò wá lọ́wọ́ ẹnikẹ́yìí ó bu omi sínú bọ́kẹ́ẹ̀tì báyìí kó bu eérú inú àrò díẹ̀ sí i kó bu iyọ̀ díẹ̀ sí kó bu ṣúgà díẹ̀ sí kó ṣàdúrà sí mhm. kó sì fi wẹ̀ ó yá àwà lamẹ́ríkà àìdáná igi lamẹ́ríkà kí la tún lè dábìí ọgbọ́n. olúwa mi ẹ. nítorí kí n máa béèrè béèrè yìí ní tí ò sí ní. ta ló lè ṣàfà. ok ifá tún wà. <laughs> no mo ti kárí àwọn èèyàn mi tó ń wò mí mọ lásán nàìjíríà mo ti kárí wọn along bẹ́yẹn torí pé wọn sí mi tí wọ́n ti lè rí eérú wọ́n lè níyọ̀ wọ́n lè lómi wọ́n lè ní every other thing but wọ́n láǹfààní àti rí eru ó sì jẹ́ pé eru yẹn gangan ni síìrù làṣírí tó ń bẹ nínú ìrìn àjò yẹn kí nìkan mìíràn tó lè ṣe ìyẹn wúlò fún gbogbo àwọn tó wà lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ti jàǹfààní yẹn ẹ ti gbọ́ ẹ ti dé yóò wúlò fún gbogbo wa. ṣáà lè rí wéwúrò tá a fi ń ṣe bẹ̀rù. a rí. ṣáà lè rí yọ̀ díẹ̀ sí. a rí. ṣáà lè mọ bá a ṣe gbó. ewé wúrò àti iyọ̀ ká gbó pọ̀. pẹ̀lú ògo ọlọ́run ẹ̀rọ ra fi sínú omi ìwẹ̀ tí ń tẹ́ ẹ̀rọ yẹn gbó sínú kí ẹ kàn ra mu bi sí ìdérí nǹkan ẹ ta sínú omi wẹ̀ tẹ́ fi wẹ̀ ẹ ṣàdúrà tó bá wù yín sí ọ̀nà ti là. tọ bóyá ẹ gbọ́ ewé ewúro yẹn bíi talif làwọn olóyìnbó ń pè é mm-hmm. bá ń farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. o h o three nine three seven six two mm-hmm. Mm-hmm. six àti òdo ah. sàrùndómi sí ìwé léwé ọ̀làdúrà ní ìdá sàǹdomi sèwélébi ọlà àdúrà ní ìdá aka olùkọ̀tún aka olùkọ̀tún pẹ̀lú ògbọlọ èké yìí àrùn gbogbo ẹ dáràn. kí ni lókun lódùn tí mo fi ń jẹun náà nù. ẹ ń dáyàn lóhùn. pẹ̀lú ògbọlọ. ẹ ń dáyàn lóhùn. pẹ̀lú ògbọlọ. ọlọ́run dẹ̀ ni kó máa rí bẹ́ẹ̀ kó máa sọ bẹ́ẹ̀ ẹ wúlò fún gbogbo ojú tó wà lọ. ogójì ọdún àtọdún kẹta tí mo ti wà lórí mọ̀ ń já ìmọ̀ wa gbòòrò. ogójì ọdún. àtọdún mẹ́ta. forty three years. pẹ̀lú ògbọlọ tí mo ti wà lórí mọ̀ ń já ìmọ̀ wa gbòòrò

Thank you.